فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا من السماء ما كانوا يكسبون وإذ استسقى موسى لقومه فقل نضرب بعصاك الحجر فانفلقت منه اثنتا عشرة

فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يحكمون بآيات الله ويقتلون الحمد لله رب العالمين الصالحات صلى الله وسلم وبارك على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله سبحانه وتعالى أقرانك إياه أقول فأنا محمد صلى الله عليه وسلم أو ربيه أو صحابة أتقول أنكم وكنت تطلع الله سبحانه وتعالى أمد رمضان بلا ورسوله لن تقبل الله أشعر في الولاية لن ní àwùjọ mọ́ṣáláà ìgbà ọmọbáwọn ilé iṣẹ́ àgbà lọ́wọ́ yìí mọ́ṣáláà ìgbà méjì jì fún wọn. àwọn kan tí àṣọ mẹ́ ló fi sọlá bàbá bó ti kéré tó lè sọlá bàbá tó hàn wọn sàárà bá ní fi àárọ̀ rẹ̀ bá ní ìgbà lọ́wọ́ wa. àwọn kan tí a tún máa ṣe ní pẹ̀lú sọlá bàbá tó lè rà rà sọlá bàbá tó mọ́ṣáláà ìrọ̀ fún wa nínú oṣù yìí àti nínú ìgbà tí lọ́tọ̀lọ́tọ̀ ìrànlọ́tọ̀lọ́yà rọ̀hánàwáhánà lẹ́yìn eléyìí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala àlàyé àti ìfa àwọn àkíyèsí àti tó gba ìrònú sí nínú ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ dára nípa ọ̀rọ̀ ọlọ́run ọba níbàámu sí ẹ̀kọ́ àlàyé eléyìí tí àwọn onímọ̀ eléyìí tí wọ́n ti kọ̀kalẹ̀ nínú tírà wọn. àwọn ẹ̀kọ́ yìí yóò máa léèyàn kún nínú ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba bákan náà yóò jẹ́ kéèyàn máa mọ títún bí ọ̀rọ̀ tọ́lọ́run ọba dẹ́dàá wa eléyìí tó sọ kalẹ̀ nínú ọ̀rọ̀ kọ̀ọ̀kan kẹrin. ibi tí a dé òun náà ni àyà fifty nine làbídákẹ́ nídàálẹ́kọ̀ọ́ ilé ètò subhanahu wa ta'ala ó sọ ìwà Yahudi fún wa látara wípé wa bá ní kí wọ́n sọ pé tọ̀tù tí kò fà létí wọn wọ́n dẹ̀ láyà púpọ̀ wọ́n chéǹjì ọlọ́run wa ni wọ́n sọ wọ́n gbé bóòlù tọ̀ wọ́n sọ ní fíìmù nìkan bákan náà ọlọ́run bá tún wọ́n wọ aláàbòrò mọ̀kọ́ gbàgbà ọlọ́run tún wọ́n wọ bẹ̀ lẹ́ni tó forí kalẹ̀ fún Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n wọn àtẹ̀ láṣẹ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́ pẹ̀lú wọn. eléyìí ìṣesí àwọn ìyàwó ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tá a ń kó ṣe tó ó lóun ò lè ṣe tó tó tó òun ọ̀rọ̀ àwọn ìyàwó yìí. ní ọ̀sán ìpínlẹ̀ ní ọ̀dọ́ ọlọ́run ọba a tún mọ bẹ̀rẹ̀ àlàyé àti àfàyọ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé àwọn olùdá ìfẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọ́n ní ìsẹ́kọ̀ Musa ìkọ́ فانفجر منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربه كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ استسقى موسى لقومه فقل لهم بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا Allah subhanahu wa ta'ala aláàbò fẹ́ sọ̀rọ̀ àwọn Yahudi àwọn Bani Isra'il aláàbò tó fẹ́ sọ ìṣesí wọn fún wa gbogbo tó náà bá ń sọ yìí ó lè jẹ́ ẹ̀kọ́ ká lè kẹ́kọ̀ọ́ a ò fi ọ̀rọ̀ wa ká fi ṣe àríkọ́gbọ́n ká lè mú nínú àwọn àtúntò wọn káwa lè bà sá ká má wa ìlú tẹ́sọ̀ Musa àdẹ̀kọ́ òbí ẹrẹ́sì ẹ̀yin bàbá Israel ẹrẹ́sì nígbà tí anabi wa Musa alayhi salatu wa salam ìdí tẹ́sọ̀ ayé sọ́lábù àsopọ̀ yá. anábìwá musa alayhi salatu wa salam ẹrẹ́sì ìgbà tí ó ń bẹ ọlọ́run ọba fún omi lágbọ́dọ̀ ọlọ́run ọba fún àwọn ọ̀dọ́ rẹ̀ kí ló bí ìbéèrè omi yìí látọ̀dọ̀ anábìwá musa alayhi salatu wa salam ó náà ní gbígbóná àti òǹgbẹ eléyìí tó ń gbé àwọn bànú ìsọ̀rọ̀ yìí látara wípé wọ́n kó ìdàpọ̀ lórí rẹ̀ tètè hùn náà fẹ́rẹ̀ áwùdí àrùbá ìbẹ̀tà. ẹ̀rí pẹ̀lú tó bá rìn lórí rẹ̀ yóò máa bu àtà sí omi láti mú. àwọn ọmọ náà sọ rí wọn lọ bá àtúntò àwọn ọmọ sáré sọ àtúntò sàrà wọn ní kàdé nínú sáfù jẹ́ kí ni ọ kó wà kà bẹ ọlọ́run ọba pé kọ́lọ́run ọba ló ṣú àwọn ní omi ẹlẹ́ta wọn. àti ìsìkọ́ àti ìsìkọ́ ọ̀làbùsọ̀ òun náà ni kéèyàn ń béèrè fún omi abọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rí pé òjò rírọ̀ òjò ọlọ́run ọba subhanahu wa ta'ala ó nìkan sọ ìlú ká pa kójò rọ̀ inna Allah inda ilmu as-sa'a wa yunazzilu al-ghayth wa ya'lamu ma fi al-arham ọlọ́run wa yunazzilu al-ghayth ọlọ́run ọba nìkan ló rọ̀ òjò kò kankan ó lè jẹ ẹni ọlọ́run tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tí wàá fún pé ó jò rọ̀ àti kó jò mọ́rọ̀ nínú ìmọ̀ lẹ́kọ̀ọ́ náà bá nìkan ló darí ọlọ́run máa ń jẹ́ kó jò rọ̀ ìgbà tí ó rọ̀ iye tí ó rọ̀ máa ń sọ ọ̀dà àrùn tí ọ̀dà òjò wá wà tá a bá ọba rọ̀ ọ̀làdé mọ̀kànlá ti fún ẹ̀dẹ́gbẹ́ mi ti bẹ̀ náà já gbogbo ìgbà táwọn èèyàn tí wọ́n bá ti kọ̀ láti máa yọ zàká táwọn èèyàn láwùjọ wọ́n bá ti yọ kọ̀ láti máa yọ zàká nínú dúkìá wọn Allah subhanahu wa ta'ala yóò fi àìrọ̀ òjò tó fi bá wọn. láwọn náà ha ẹ̀ kódà ìwọ̀nba díẹ̀ díẹ̀ tí bá ń rọ̀ tí èè bá ṣe ti ti àwọn dábàá ẹranko tí wọ́n lè bùkátà sí àmú omi lábùkà. Àmẹ́bí sọ́lá àbúrà mi, òun bá tiẹ̀ bá ti gbòòrò òjò ó ti wọ̀. Àwùjọ tí wòye bá ti fi yọ zàká omi ọlọ́run bá tọ̀bà àrùn ara òjò ọ̀bà yóò sì sè. Bẹ́ẹ̀ náà ni gbogbo bàtí ẹ̀sìn tó bá ti gbàlẹ̀ lórílẹ̀ ayé òjò omi nígbà ìkẹ́ ọlọ́run ọba ni aláṣọ bá àrùn ara yóò máa dáwọ́ ìkẹ́yìn yóò lọ sí ìdìyẹ mọ́rọ̀ tábà tí wọ́n kẹ́fì ẹ̀ bá ń pè á òjò kò mọ̀rọ̀ bó tó bó ti yẹ kó rọ̀ àsìkò tó yẹ kó máa rọ̀ rèé á máa gbin kókó tá a bá rí i pé òjò rọ̀ á bẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fún rírọ̀ òjò ìlà ń pè nígbìn o àìsìkò ìlà ń pè jọba. àwọn sọ̀rọ̀ ni wọ́n rà rí wọ́n bá àdúgbò sọ̀rọ̀ àlọ́ lérí irú àlámà rí ẹni bá ti tí àwọn bàbá ìsọ̀rọ̀ yìí wọ́n lọ bá anábì wa Muhammad sallallahu alaihi wa Musa alẹ́sọ̀rọ̀ sọ̀rọ̀ wípé abùkátà tó mi bá wa bẹ aláàbò àwọn afáàlì sì sọ́wọ́ tá a sọ yìí ó lè jẹ́ òjò èyí tó ń láti ó sì lè omi tá a bùkátà sí láti inú omi ń láti nù omi ń láti nù ẹ ẹ túbọ̀ tọ́lọ́ fọmọ́ ẹ̀ka àwọn ọ̀dọ́ lóhùn rẹ̀ àrísọ́lọ́sọ sára odò omi láti sọ́nà omi yọ. àti sẹ́mà ọlọ́run bá pè torí pé omi ìmọ̀ ń jáde bí omi ṣe ń wá yẹn ló fà á tàbí láǹfààní káàdẹ́fẹ̀dá tàǹkàn tàǹgbẹ́bọ̀ ò tàǹkàn tó ilẹ̀ ẹlẹ̀ omi orí ilẹ̀ yìí aláṣùbọ̀ àrùn ọ̀tá ọjà àmì ẹ̀mí ẹ̀mí ẹ̀kú ìrẹsẹ̀ yìí aláṣùbọ̀ àrùn ọ̀tá ara gbogbo nǹkan ló ní nǹkan bá ṣe pẹ̀lú omi so àwọn mẹ́rin àwọn ọ̀sán sọ pé omi ilẹ̀ jẹ́ orí omi ló wà so alákùnrin àrùn ọ̀tá ara so ìsìnkọ́ ó lè jẹ́ ìbéèrè fún mi tí ó wà láti sẹ́gbà tàbí ìbéèrè fún mi láti gbọdọ̀ mẹ́rin ọlọ́pàá ni wọ́n ti sẹ́kọ̀ọ́ mọ́tà lè kọ́ òwúyé nígbà tí àlẹ́bí Musa àlùsọ̀rọ̀ sọ̀rọ̀ tó béèrè omi fún àwọn ìjọ rẹ̀. ẹ̀rí tí a lóde mọ́sá ló sọ̀tọ̀ sàrá ẹni tó ní ṣáfọ́kọ̀ púpọ̀ rẹ̀ ó láàánú ó ní kẹ́ẹ́ lójú ebi gba wà lẹ́sọ̀rọ̀ ọba náà sílẹ̀ àrẹ ìṣòro ọ̀dọ̀ sára sí àwọn ọ̀dọ́ rẹ̀. gbogbo tí wọ́n ti dáwọ̀ yìí náà tó ti bẹ́ẹ̀ ìgbà tí wọ́n tó wá bà lórí ìmọ̀ta tó a ó tún bá wọn bẹ àlọ́ àbùhàn sọlọ́ ọba àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ ìdìbò nígbà tó wá béèrè báyìí sọlọ́ ọba wa sọ ọlọ́ni sọ fún nà àwọn ọlọ́run wa sọ fún Musa yìí pé kí n torí bè ọ̀fọ́ kàlẹ́ àjà títí ó béèrè fún ìlọ́wọ́ wa nígbà fún ìgbàlú àwọn ìwú àtàwọn ìjọ rẹ lómi ìtọ́ òsè ní pé àtọ̀ igi tó ń bẹ lọ́wọ́ rẹ àbúrò Musa sọ tọ̀tàrà ó ní ọ̀pá ọmọ ẹtù tàbí yẹmí nìka ọ̀pá yìí àbí musa sọ̀tọ̀ sọ̀rọ̀ àbí musa máa ń mú káàkiri ó ń bẹ gẹ́gẹ́ àdìmọ́ màdùbá bọ́ wíwọ́n ní mọ̀mọ́ ọ̀tà ara nínú àwọn onímọ̀ tẹ̀sí ẹ̀ tó ń sọ pé ọ̀pá àbí musa ti kú mọ́mọ́ bá sọ yìí musa sọ̀tọ̀ sọ̀rọ̀ ọ̀pá yẹn àjogúnbá ni látòrí Ádámù nẹ́tí gbà á tóra wọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn anábẹ́rẹ́ tó fi lórí ànábì wa mú tọ́tọ́ tó fà á. ṣùgbọ́n eléyìí ìṣèhádù ìgbìyànjú. Allah subhanahu wa ta'ala nínú Al-Qur'an Al-Karim kò sọ bí ọ̀pá ìgbìyànjú àwọn àti ìgbìyànjú ọ̀pá. ṣùgbọ́n àmọ̀ pé ó lọ́pàá ó nígi. Qur'an ti jà kó yẹ pé kẹ́lẹ́ igi yẹn ó mú kàádẹ̀tì náà báwo yẹn ti máa mú gidá ní. ìsọ́nìtọ́

àìmọ̀ àlèmọ̀ lọ́nugbó àrègbò àrùpá àìmọ̀ àlè rí àlèfẹ́ wọnúgbó káńtẹ̀tẹ̀ káfí lánà bẹ̀rẹ̀. ilé ìfìyà àwọn míì ẹ̀wùjọ tiwa gbọ́pà káàkiri tí wọ́n máa pè pé súnà kété súnà ẹ̀bẹ̀ gbọ́pà kí wọ́n á ní àkọ́kọ́ tó ń bẹ̀rẹ̀ àbẹ́là àwọn àwọn súnà gẹ́gẹ́ nù pé àwọn ọ̀pá ẹ̀gbọ́pà kí ọ̀ọ́dára ọwọ́ fẹ́ wọ mítírà ó wà mọ́sá fọ́ àfẹ́ ìjọba àfẹ́ ìjọba sọ gbẹdá rẹ ẹbí ikú lójú àti àyè sùn sùn náà láti sùn náà lóòwò ní èdè sùn náà àwọn èèyàn tí wọ́n ń yí àwùjọ ṣe pé wọ́n kù káàtà sí tí wọ́n gbọ́ pàdá ní níbi ìrìn àjò bí àwọn tẹ́ńdà lọ́wọ́ nínú igbó àwọn tẹ́ńdà ara àwọn tẹ́ńdà àwùjọ tí wọ́n ń gbé oko ni wọ́n lè bù káàtà wọ́n lè lọ lójọ́ ẹlẹ́jọ́ àwọn àádàtà àwọn ọmọ mú igi dáadáa so anabi musa lọsọsọla bàtà nípa àmàtú kàbí yẹmí nìkan yà mọ èwo ló ń bẹ lọ́wọ́ ọtún rẹ rẹ musa ọ̀hún àfọyà kẹwàá inú dé mọ pàpà pé ó ní ọ̀pá àmì mi mo máa ń fi mo máa ń máa ń máa ń láàánú so ìtọ́lọ̀ bá sọ̀rọ̀ bá sọ fún wa nípa ọ̀pá rẹ̀ pé ọ̀sọ́pọ̀ jogún rẹ̀ lọ́wọ́ kíni o lọ́wọ́ àwọn ànábì tó ti sáájú ẹ̀jẹ̀ àgbọ̀n bàtà sọ́wọ́ ìrọ̀lẹ́ ọ̀hún lọ tààrà ẹ̀wọ̀n ní so ọlọ́run bá sọ fún wa pé ọ̀pá èyí táwọn èèyàn mẹ́mọ́ àádà ṣùgbọ́n bá sọ̀rọ̀ àádọ́ wọ̀ tààrà ó fi èèmọ̀ síbi ọ̀pá yẹn pàmò. tàbí òun sọ ọlọ́mùtọ́ nítorí olùkú yẹn àwọn tó ní nǹkan míì láti kí ni o àfẹ́lẹ́ ọ̀pá àdúgbò wa musa alẹ́ sọ́dọ̀ ọ̀sánà ó ṣe iṣẹ́ ńláńlá bíi mẹ́rin nínú rẹ̀ ìkẹ́ nínú ẹ̀ ọlọ́wọ́ sọ̀tọ̀ àyà fàkúrù náà bàbá mi musa béèrè pé kọ́kọ́ fún àwọn lómi àwọn méjì omi ò ń jẹ àwọn ọlọ́run ní ètùtù rẹ̀ di ọ̀sán kàlẹ́ àjàdù. ọ̀pá ọwọ́ rẹ olófin dára olóòrò gbọ̀pọ̀ lórí o sí ná àlàájá gbà. àwọn afọ́nùmọ̀ tẹ̀síwájú àwọn ọmọ wa wọ́n ní òkúta rẹ̀ ṣé òkúta kẹ́bi dáàsì àbí àlàájá àìdìmọ́ àti kọ́ọ̀dà bá àbùkù àbákan sọ pé òkúta tọ́lọ̀ ọmọ ọ̀pá náà wọ́n ní òkúta ọ baa fẹ́ wẹ̀ tí máa lé lórí tí máa kó aṣọ rẹ̀ lé lórí. gẹ́gẹ́ bó ṣe wá náà àti ìsàfihàn àbẹ̀rẹ̀ ọ̀dọ́ jẹ̀ máa ń nípa nípa tí mo sáti kó sórí òkúta kan tó ń wẹ̀. yóò alábàárẹ̀ sọ yìí ti ń fi ẹnu ti fi ń àwọn àti sọ̀rọ̀ yìí wọ́n mọ sọ́ra àbẹ́ rẹ̀ ẹni tá a bá ń wẹ̀ hó òun èyí bá wà á wẹ̀ àyè ilé títí wẹ̀ dá ẹ̀jẹ̀ rí wọ́n wọ́n sọ ọ̀rọ̀ aburú nípa àbẹ́bẹ̀ ọlọ́run yá yọ lẹ́dínà àmọ́lẹ́ àtẹkùnú àwọn nípa tó alákùnrin àwọn ìpàǹtí ọ̀rọ̀ lè fọ́ sí. wọ́n fẹ́ fọ́lọ́. ṣùgbọ́n lórí mo sábú aṣọ rẹ̀ ẹ̀mí tẹ́ bá wẹ̀ owó aṣọ ó pọ̀ sórí òkúta rẹ̀. fàákọ̀ ọ̀gbọ́n subhanahu wa ta'ala làhájà àwọn ẹ̀dá ọlọ́run bá pé ó pàṣẹ fún òkúta rẹ̀ wípé àyẹ̀mí ó mú ẹ̀rọ lọ. òkúta ó sì lè kí ó rìn lọ pẹ̀lú aṣọ àbẹ̀mí ìgbésà. ọba sì lè kí lọ wọ́n mú ẹ̀ lọ́dún o. báwo ṣe rí pé aṣọ sá lọ àbí mo sá àwọn ọmọ sọ àdíjẹ àdíjì sáwọ́bí àtàjà sáwọ́bí àdíjì aṣọ mi òkúta aṣọ mi òkúta àbí mo sá nílé aṣọ yẹn pẹ̀lú òkúta yẹn tó wọ́n ní òkúta yẹn òkúta òzá àlàkòyè ọlọ́run ti wá òkúta gbọ́dọ̀ sára àbáfẹ́ náà wọ́n ti pàṣẹ lónìí wọ́n ti sọ òkúta yẹn lọ́kàn má lè ká fi mo sá ó fi ọ̀pá rẹ̀ ó fi nà á nígbà táwọn bàbá Israel nígbà tí wọ́n béèrè fún òkè ọ̀rọ̀ kan lélẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ kejì tó ṣe déédéé jùlọ wọ́n ààrẹ òun náà ní pé alhajar níbí wọ́n sọ ní ìsọ àdé ìsọ kí ni o ìsọ kèéfì òkúta lẹ́yìn ìgbà hajar ìwà ayà kèéfì òkúta kan ní pàtó ọ̀rọ̀ kejì olóṣèlú déédéé jùlọ ààrẹ òkúta tó wà bárakàlà ní musa fi ẹgbà nà yìí kìí ṣe òkúta kan ní pàtó ọlọ́run tó tẹ̀lé bí àwọn fọ́ọ̀mù àrẹ̀fàjà yàrá ní òkúta kó wá sí rí fi ọ̀pá ọwọ́ rẹ̀ yẹ ṣèkí ni ìná wọ́n sọ pé alhajaru ní bíbá yìí jésù ni ìran ẹni òkúta òkè sí ajaró wàá yà kìí ṣe òkúta kan ní àbúrò yẹn kíláà fine àbí mo dá fún yìí ọ̀pá òfin dá ọlọ́pàá sọ̀rọ̀ àdùnmọ̀ sábà ní fọnù fọ́jàrọ̀ nínú ìsìnàtà àṣọ̀tà àìlà ìgbà tó ti mú tó fi ọ̀pá nílẹ̀ òkúta ìtòkàn rí ni wípé ìfọ́jàrà nínú ìsìnàtà àṣọ̀tà àìlà alùpàdìrù ẹ̀rí pé àwọn tó fẹ́ àfẹ̀mọ́júmọ́ àdìsí pé àtìmájú jìlá nígbà pẹ̀lú òní pé ìtọ́jẹ́pẹ́ láti fi òní di nǹkan kíkẹ́ kan la yọ sọ ẹni pé òru ti ru akàgbé ilẹ̀ nínú kan la jáde ó dà ọdún ìjìlá ìrìnkọ́jà àtàrí ìrìnkọ́jà ọ̀ṣàkọ́ ó nanu òkúta yẹn ló bá ń la fàǹfọ́dọ̀ nínú ló ní ìlànà bá sọ̀rọ̀ sára òkúta yìí ọ̀wá nanu lọ́nà kan ìsìnàtà àṣọ̀tà àìnà ojú méjìlá ilé òkúta ti dé lu ojú mélòó ọ̀nà méjìlá aṣọ ẹ̀ka ìbá mi tasọ̀ wúlò báyìí ẹ̀ka tasọ̀ wọ́n àti bóyá òkúta yìí bó kó ọ̀pá tó ìfọ́jọ́ sí ló àjọ káyọ̀ ibi báyìí ibi ibi nígbà táwọn omi tó gbé mélòó méjìlá ìmọ̀ ọlọ́run báyìí. Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba aláwọ̀ ọlọ́run pàṣẹ fídù ó bá ń dànù látara òkúta yìí ìsìnàta aṣọ̀rọ̀ta ọlọ́run bá ní méjìlá yàrá ọ̀nà méjìlá island yàrá ọ̀nà tó dúró mọ̀ ìgbà jáde méjìlá ilé ó jáde mẹ́. iṣẹ́ ìyanu ńlá òlélẹ́ lọ́dọ̀ àti ìgbà mọ́ta àlọ́sọ̀rọ̀ àlọ́sọ̀rọ̀ ó fi ọ̀pá lu òkúta òkúta sì gbé ó fi jí jáde ẹnu ẹnu ìlò méjìlá omi lè mọ̀ jáde dẹ́gbà yẹn sọ fún wa ìtọ́wọ̀ ọba tí káwí mo ta fi ọ̀pá rẹ̀ ṣe kì í sílẹ̀ yìí nìkan ó fi na òkúta ojú omi ọjà bẹ̀bẹ̀ bákan náà ẹ̀mí bàbá ìta sọ náà ta ọ̀dúró sí pé àmì mo tata sọ tara ọlọ́run ní kó ju ọ̀pá rẹ̀ ẹ̀rẹ́ fáyì náà yẹ ayẹ tó tẹ́ta ah, àbí ló di ejò ọ̀pá yìí náà ọ̀pá bákan náà nínú rẹ̀ ọ̀pá yìí náà ló lò nígbà tó ń sọ pé wọ́n yí fún ọlọ́kùnrin àbíkùnrin bá ọ̀rọ̀ ọ̀ǹtẹ̀ ìdáàkùnrin àbọ̀rọ̀kùnrin àlàkùnrin àwọn ọ̀pá yìí náà ló lò sí odò odò gidigidi o ó fi ti pé ọ̀nà ńlá wọn eléyìí nínú àwọn ọ̀dìdá eré tó tọrọ ẹwà àti ìwà musa àrẹ ìṣẹ̀lẹ̀ àti ما من معجزة أصيب معجزة حصلت النبي شوف يا النبي كل الأنبياء إلا ونبينا عليه الصلاة والسلام أفضل منها قلت يا مولانا أين كنت تفسيريا tọ́sọ̀rọ̀ sí àmẹ́bì kẹ́lá àwọn àmẹ́bì ọlọ́wọ́ bá àtúkọ́jẹ́ أقول àmẹ́bì wọn sọ́lọ́ bá rọ̀ sálàm yóò nírú sẹ́ẹ̀yà yẹn يا tó sílẹ̀ tó jùlọ ẹ̀rọ àkọ́kọ́ adáàbí musa ju ó fi ọ̀pá na òkúta òkúta fẹ́ kí ó la ẹnu ọ tó mi ti lè jáde ọyọ mélòó àdìgbà sábà yìí náà bẹ́ẹ̀ àwọn onímọ̀ àwọn onímọ̀ wọn lọ́wọ́ sàrà wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba àlejò sọlá tó sàlá òun náà ṣe àwọn tó jọ tó ju eléyìí lọ tó ju nítorí pé àlejò sọlá bá àlọ́ sábà a rí ẹ̀rí wípé àwọn sọ̀hábà kò fẹ́ di àwọn náà wọ́n kù tó ti mu ẹ̀rọ ojú wọn mú ẹnìkan wá ní omi kékeré lọ́dọ̀ alásọ̀lá sọ àwọn ẹni fún mi lọ sí omi yẹn wá a àdébí wa ṣe si pé ọ̀wá bọ̀ àyàdàwọ̀ ṣẹ̀rí sí àbí wa mú ọwọ́ rẹ̀ ọwọ́ alápẹ̀lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àríwá mú ọwọ́

ní yẹ́ fi pọ̀ tó tó wúlò wọ́n bèèrè wọ́n jábìrì wípé mélòó lẹ tó ní sọ́nà ó ní àwọn tó forty hundred kìlò one thousand four èèyàn ní làwọn mú èwo ló wà áàbọ̀ èwo ló kọ́ mi ti nínú àti mùsùlùmí àtàlẹ́gbẹ̀ta ẹ̀ ẹ̀ ṣọ́. tamu itu kita dapat mana dapat umur tema asal sekarang kalau Allah Taala tawarkan apa tak kita sebetulnya teman mereka dari tak ni ada mereka apa tadi sama apa pada kita wali so umi ustaz amat siara kita so umi ada umi nínú òkúta ṣùgbọ́n ọwọ́ ọwọ́ àárín kò lágbàdo kò kankan pẹ̀lú nínú bá rí ọwọ́ rẹ̀ fi wọ́n rí bẹ́ẹ̀ dáàmú tó di ọ̀dọ́ náà so eré wa abúlàbù amazon bọ̀ akíbà ju báwo ni mo ta fi ọ̀pá ń dáa. tó àrùsọ̀rọ̀ àwọn ọ̀sánlá níjẹ̀mí ìrìnwòjò gbogbo ọ̀nà ìní àrùsọ̀rọ̀ àṣà tó jẹ́ áfùdọ́lù àgbìyàn ọ̀gá gbogbo àwọn àmọ́jọ́ alóòsọ̀rọ̀ àwọn ọ̀sánlá fọ́nfọ́nà pẹ̀lú aṣọ àìyá ọlọ́run bá ní kí ojú méjìlá ó jẹ jáde níbi ẹnu òkúta tí a lè sọ àlóbi mọ́ta ká tó sọ̀rọ̀ ìdọ́jọ́ kí ni o eléyìí tí òfin náà lè. àwọn àbá ní kọ̀dà á ti mẹ́ kúlù náà sí mọ̀ṣọ́rọ̀bà òun. kọ̀dà á ti mẹ́ kúlù náà sí mọ̀ṣọ́rọ̀bà òun. ọlọ́mọ ẹ̀ gbogbo àwọn bàbá ìsọ̀rọ̀ yìí wọ́n ti mọ ẹ̀kún lóró táwọn ó ti mú. báyìí lọ́sùn tàbí ìpàwọ́ náà wọ́n ti mọ ẹni ìlóró fáwọn. yẹnu wípé kí ló fà á ọlọ́run bá fi jẹ́ kó jẹ́ pé ẹnu méjìlá ló jáde mẹ́ torí pé àwọn àbáàtù bàdé sọ èyí méjìlá ni wọ́n. àwọn tíráìbù ìran ẹgbẹ́ bá tọrọ pàṣẹ ìwádìí adé oríṣiríṣi ìran síbẹ̀ mọ́ àwọn tìjẹ̀bú wà àbí ìdíkẹ́ wà wá. so àwọn ìran bàtà sọ àwọn ọmọ yàkú tẹ̀gbẹ́ ìsọ̀rọ̀ yàkú bàbí àwọn ọmọ yàkú mélòó ni wọ́n so ìran méjìlá ni wọ́n àwọn àbá àwọn ọkọ̀ so ìran méjìlá yìí òun ni wọ́n ní representative kọ̀ọ̀kan sọlọ́pọ̀ ọ̀tá akẹ́kọ̀ọ́ tí wọ́n lọ bá lọ́dún tó ń bá abẹ́ lọ́nà tó pa lómi àtọ́ni wá gbọ́n náà wà lómi ọlọ́run bá ní kí ẹnu omi omi yẹn ó ní páìpù méjìlá lákòókò yẹn ó ní ẹnu ọ̀dọ́ ti máa jáde méjìlá ọjà á ní kú lòkò náà dé ṣọ̀ṣọ̀ba. ìrìnà kan kẹ́tọ̀ pé fámìlì yẹn ti yín dẹ̀tí mọ́lẹ̀ fámìlì ti yín ẹ̀rẹ́ fámìlì ti yín kí lọ́kọ̀ tó kọ̀ àwọn àkọlọ́kọ̀ bá àfẹ́ wọn ní àǹfààní méjì alákọ̀ọ́kọ́ ṣe àlàbàlẹ̀ àwọn ọmọ sùpàánù ọ̀tà ara ó máa mọ̀ fẹ́ gba àwọn bàbá ìsàlẹ̀ láàyè sẹ́ríkì àyò dáyà ìjọba wáyé nínú dùwáwà tó ń pa lọ sọ́nà ti máa ń sọ̀rọ̀ ìwé ọ̀rọ̀ ọ̀kọ́kọ́ ní dáárù náà dáárù náà ilé tó gbáyé tí òfin kò pẹ́ yìí nínú àwọn àmọ́ta nínú àpẹẹrẹ oríire lábùsọ̀rọ̀ mẹ́rin nínú àpẹẹrẹ mẹ́rin nínú ẹ̀ oná dá ọ̀rọ̀ ilé tó báyìí ilé tó débi tó báyìí láti wà mẹ́ tó àbáfọ̀ láwọn ọ̀tá ara ó fẹ́ fún orí kálukú ní àyè rẹ̀ ó má bàa bí nira pé à ń dì fún fùfú wọn náà fi sàwọn làkójú rẹ pé bí wọn bá yẹ kó mi tó kọjá pé páàpù làkójú làní àmọ́ ìjàmbá ti bọjà náà ó rìn ní pé báwo yẹn bá nílà yẹn jọ tẹ pé ládùúgbò kan kan ni ó wà àìmọye ìjà yàwó lé yóò lọ báyà yóò máa bọ́ ọ̀pọ̀lọpọ̀ yàwó tó tó wáyé láwọn agbolé láyé jọ tí kò sí ìdẹ̀ra tó bá yẹ gbogbo àtúntò gbogbo ẹsẹ̀ tí wàá ṣe tó ó jẹ́ pé ìdè kẹ́kọ̀ọ́ ló ń lò so ìdá aago mẹ́rin ìdájí àwọn ẹ̀dùn ọlọ́sọ̀ nílò wọ́n ti kò kí ah, ẹ kò sí ní ìdáhùn tẹ̀lé ẹ̀rẹ̀fẹ́ gbé ẹ̀rẹ̀fẹ́ kó bá fún pọ̀wọ́ta èyí ti pọ̀ ju ẹjẹ́ pé ẹjẹ́ kọ́ pọ̀ ẹ̀kọ́ kẹlẹ̀ rẹ o omi náà gbọ́dọ̀ sí ìfọ̀sí òde ìdáhùn mẹ́wàá tó jẹ́ pé pẹ̀lú ọmọ bá fún láǹfààní káyè ń bọ̀ ọ́ wọ́n fún rẹ̀ nínú náà wọ́n fún ọdún ayé pé ara ó mẹ́fà yìí gba ọba ló sọ yìí ó mọ̀ bá àti ìdè ha fún ìfún ó ní àwọn ó ní àwọn mẹ́ta ó ní àwọn mẹ́rin yìí gbọ́ jẹ́pọ̀tà ló fún orí lọ tó bá nǹkan gbogbo tí àlùkò ọlọ́mọṣẹ́lá àlùkò ọlọ́mọ bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ sáà ọ̀dà ọmọ wa lórí bàbá bá gbà mí ó ń tàbí ọmọ lórí alákọ̀ọ́kan nínú sẹ́ẹ̀lì wọ́n lè yàrá kan tọ́jú kan tọ́jẹ́sì kan ìwò tó lè ó wà fẹ́ ṣùgbọ́n tó nínú ọ̀sùn. so àpò ìlú ni pé táyé bá dá ẹ̀ kéèyàn o ṣùgbọ́n lè táwọn yìí kò ní ká lọ́kọ̀ ìdára wa o ya ọlọ́run sọ pé ká dára gbogbo ẹ̀ ló ní ìwọ̀ntúnwọ̀n ẹni tó jẹ́ nígbà ọkọ tiẹ̀ àrùn tó ní ìwọ̀nba tó ní pẹ̀lú àwọn ìyàwó obìnrin ẹ̀ṣẹ̀ tààrà láwọn ṣùgbọ́n ẹni tó máa bá fàyè gbà ìṣúná ìṣúná ìdọ́lá yóò ti pa ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà ọ̀pọ̀lọpọ̀ ọjà ẹ̀ ọ̀fẹ́jà ojú nìkan bá bílẹ̀ bẹ́ẹ̀ nínú pọ́ọ̀tù yóò parí yóò parí ẹ̀ oníṣẹ́ ti fẹ́ ewúro ẹ̀ lọ́wọ́ gbé ewúrẹ́ mọ́tò aláwọ̀kọ́ ọ̀dọ́ máa ń mọ̀ sọ̀rọ̀ ọmọ àánú ìsọ̀rẹ́ ọtí mọ̀ sọ̀rọ̀ ọmọ tí wàá di ọtá wàá máa fún kalẹ̀ lórí ọ̀dà á nílẹ̀ kú lòun náà ó kà lóko máa ń tó ti wò ó jẹ tó ti ẹ rí pé láwùjọ tá a bá wà láwùjọ bẹ̀rẹ̀ tá a bá wà láwùjọ bẹ̀rẹ̀ ẹ akẹ́kọ̀ọ́ tó wà wáyé pé àwọn olùkọ́ wọn ní bájẹ́tì tí wọn àtọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ẹ wò ní adé mọ̀tẹ́lẹ̀ oníṣẹ́lú kó láàyè jẹ so àrò àrà ó wà bàbá ní ó lè mú dè hàn ó lè mú nira ìdìfúnfún kúkúrò ẹlẹ́kẹ̀jì àdìsáàdù àdìrà àdáwọ́sí wọ̀lọ́dọ̀ kókó wà wọ́n láyé yóò gbé wọn jìnnà sí ọ̀tẹ̀ ọ̀tá ọ̀tẹ̀ torí pé kò sí ni wọ́n bùra wọn àwọn ilé ìjẹ̀mẹ́ wọn ọmọ ọdún máa pọ̀ méjì ẹgbẹ́ gbà fún ẹgbẹ́ mú mi gbogbo gbà ní máa lọ sọ́kọ́ ten thousand lóye yẹn ẹni tó bá jẹ́ lábàbà ìtẹ́lá ìtẹ́jọ́ gbélé ẹ wá jọ ń lo mítà kẹ́nẹ̀ ìdí iná látọ̀lù pé kò ní tẹ́lì kò ní wọ́n ti bá jù kò ní ọ́sìlẹ̀ kò ní frídà ìwọ tẹ́láǹtì ìwọ ní gbogbo ẹ̀ ẹ mẹ́ta bẹ́ẹ̀ lọ lórí káàdì so aláṣọ hàn ọ̀tàn àlùkò hàn mẹ́rin àti ìfẹ́ yàtọ̀ ìtàbí lo ìtẹ̀lé ayé wa tí ó rọrùn ọlọ́run pàrọ̀ kan jẹ́ kí ti lánàá ní tiẹ̀ lọ́tọ̀ tẹ̀láńtì ayọ̀ lágbà yín bẹ́ẹ̀ ẹgbà mítọ̀ ọ̀kọ̀ọ̀kan ẹ ti bẹ̀rẹ̀ tiẹ̀ bá fẹ́ yóò ṣe kí bó bá wù olùtajà tó bá wù ó tún lò abúlé ọmọ ẹgbẹ́ ìka tí ó máa fi gbé wa jùlọ sí àdáyàwó tó ń bá bọ̀ ìgbà tó máa bí ọ̀bá tó máa bí jà tó máa bí kòríra kájí ìlẹ̀ sí ara táwọn ọmọ pọ́tà lórí rẹ̀ ẹ̀rọ kúrò gbogbo ẹ̀rọ rárá àmọ́ sọ̀rọ̀ àwọn ọ̀sán ara ó kápá kó ti ojú rẹ̀ ní ojú kan náà ṣe báwọn bá ní ọ̀rọ̀ pọ́tà tó nínú ìsìnàmà aṣọ̀tà àìlá ọ̀rẹ̀ àìlá kúrò òdà sí aṣọ̀tà àìlá kùrú wọ̀ṣọ̀rọ̀bù mẹ́rin ìlà ọlọ́nìkọ̀ láti fún ní nǹkan tí ẹbẹ̀rẹ̀ láti ọlọ́wọ́ bá gba tàwátù àmájúwa Musa alẹ́sọ̀tọ̀ sọ̀rọ̀ ọlọ́wọ́ bá gba àdúrà rẹ̀ tó ṣe àmájú Musa fi ọ̀pá nọlẹ̀ omi jáde láti ẹnu ọ̀nà méjèèjì láàrin ọlọ́dún tó ń lò aláwọ̀ ọ̀dà wọ́ṣọ̀bù tẹ́ẹ̀dẹ̀ mu àti pé ní bánú àfọyín talúwa omi tó rè tó gbogbo táyé ẹ̀jẹ̀ mímú ìṣẹ̀lẹ̀ nínú àrísìkì táwọn bá fọ yìí ẹ̀jẹ̀ pé omi rìsìkò mọ̀fà. tẹ́ ẹ bá ń tẹ́ pẹ̀lá kíkà omi yín wọn lọ́wọ́ àbọ̀. àwọn èèyàn tẹ́ bọ́ wò sẹ́kù yìí pẹ̀lú wọn kẹ́ fún àkómi. omi rìsìkò mọ̀fà àdúgbò kan bẹ báwọn àwọn agbẹ́ náà dá wọ́n ti dẹ́bi kékeré wọ́n ti tọ̀ mọ́tò ọmọ yà kọ́ akọ̀rọ̀ sílẹ̀ àyè wọ́n wà bùkátà sódà wọ́n sọ̀rọ̀ ah, mo èlé kan omi ládùúgbò rà ó ní mo èlé kan omi ládùúgbò rà ó ní ẹ̀ṣá ẹ̀rọ náà ah, ó wà láì wẹ̀ ó ní gbogbo àdúgbò jẹ́ àwọn tó ń gbé ohun òsì lọ́wọ́ báwò in fact àwọn tó jẹ́ bíi sẹ́kọ̀ tó ń sílé wọ́n ti sọ̀dọ̀ lòun wọ́n ti gbẹ́ láì mọ iye ìjà ọ̀nìtì ọ̀pọ̀dà ń dalẹ̀ rẹ̀ múlí ẹ̀ ti tíráì alimẹ́wò orí tuntun lọ́wọ́ ọ̀dọ̀ ọ̀rí tuntun lọ́wọ́ mi ọ̀dọ̀ ti fi ó sáré kọ́lé jọba nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn aládùúgbò wa dá àwùjọ pé látara fẹ́ pé àwọn ènìyàn bẹ̀rẹ̀ tó wọ́n wọ́n dá àwọn ènìyàn ẹsẹ̀ tó àwọn ọ̀dẹ̀ nínú àwọn ọlọ́run á padà nínú àwọn ọlọ́run àwọn ọmọ ẹ̀ fún ẹ̀ sẹ́jú ọjọ́ márùn-ún ọmọ sábà rí o gbogbo àtúntò bá ti jáde yìí pé omi kì àtẹ́sẹ̀rẹ́ ọ̀dà àwọn ọmọ ẹ̀ pariwo rúwà rúwà rúwà àgbà wọ́n ń lo ilẹ̀ ìdàgbàsókè mọ́tò rẹ̀ lọ́wọ́ gbogbo aráàlú wọn tó omi níbo náà ti lómi níbo náà àwọn àti lómi bí yóò bá àwọn omi kẹ ládùúgbò yìí àwọn yẹn wá wò ó tó mi náà lọ àwọn sáré ló wá ló wá fọ́nà fọ́nà bàbá bàbá lẹ́nu náà lẹ́nu sùn kàn ní kọ́nà bàbá wọn lè sùn kàn sọ̀rọ̀ wọn kò lù wọ̀ ṣọ́ bù tó ìgbà mi ń bẹ àwọn yẹn kí ẹ wọ́n lọ bá yà wọ́n yẹn ti kẹ́kẹ́ wọ́n fẹ́ wọ́n lè ṣe kó bá tó ó ti pẹ̀lú lórí alẹ́ ìdàgbọ́sà áfìdí ńgbọ́lọpọ̀ ọlọ́run bá rẹ̀ sí àdúgbò ẹ̀rọ tí a ọlọ́run bọ̀ níbi ìdílé ọkọ̀ á lè tíráì ìdájọ́ bí ẹ̀rọ ìdá ìdí ọlọ́run ẹ̀fẹ́ kọ́ lọ ní ẹ̀bù àgàbó ẹ̀ lówó bọ́ọ̀ ẹ̀rá ẹ̀tàbẹ̀ ìdí náà àwọn ọlọ́run bá ọ̀rọ̀ ìdí ọlọ́run wọn àtà àtà ó ìdá àbùdí ọ̀fìdí ẹ̀yìn bàbá ìsọ̀rọ̀ yìí àti fún yín ní ìdẹ́jẹ̀ tẹ́ẹ̀mù àtúnyà lálùfẹ́ àwọn àfọ̀nẹ́lẹ́ ayé àyè ọ̀rọ̀ òkúrò wọ̀ṣọ́ọ̀bù rẹ̀ sì náà ó já mọ̀ nípa àlàáfíà àti àdìgbà àlàáfíà àti àdìgbà ìpìlẹ̀ níbi àwọn ọ̀rẹ́ tí jẹ́ bí mo wo náà ni pé ó lẹ́kọ̀ọ́ àbúrò abárí ẹ̀rí tó sọ pé ìwò nìkẹ́ tá àbárẹ́ ẹ̀rí tó sọ pé ìwò nìkẹ́ yóò mọ̀ wà ní ipò ìlẹ́kọ̀ọ́ rẹ̀ fúláwà yìí téèyàn ń jẹ́ omi yìí o. ìpìlẹ̀ ní pé ó lẹ́kọ̀ọ́ ìwọ́n ni mọ̀lẹ̀ jẹ́ lọ́sọ̀ lè àkùrẹ́ mẹ́lẹ́ mi. Ìtò lè sọ́jà ẹ̀rí ni ó sọ tó sì tàbí bóyá àpàrà àdìgbà ìlú sábà ó lè kọ́ ọ́ la àtúntò ìyàjẹ́ fún ẹ̀rí náà wà á lóyún mo bá kọ́ mo bá àkókò rẹ̀ wá bẹ́ẹ̀ ẹ wúro tẹ̀lé wúro aláàlú tàbí àrà wà láàkó tàbí àrà ìlà àwọn ewé tó wà lóko ẹ̀rú àkókòlá ewé bí ìbẹ̀wò ewé àwọn ewé tó táwà lóko ẹ̀ aláàlú tí a sì rí ẹ̀ ló sọ fún wa pé tó gbogbo tó wá jẹ́ ìtura. wọ́n ní mọ́tò láìkẹ́ ah, ẹ̀wù rẹ̀ ní wọ́n kó o ewé kan bẹ nígbà kan àwọn amẹ́kọ̀ọ́ ní títú ẹ̀ ṣé pèlè bá ẹgbẹ́ báyìí ṣé lásán ọwọ́ ló máa ń lò àbúrò àdá fún ìgbà owó yẹ fún tó báyìí kí ló lẹ́nu ẹ́ kí agbọ́nì kọ agbọ́nì yẹn sábà máa ń bọ́ ọ̀tún ayé jọ. Nà náà so aláàlú táàbì rí ẹ̀ ní tó tọmọ pé olùsùnmọ́bìnrin wa bí àgbo wa oníṣòwò àlọ́lá àgbo o lè má láìkẹ́ ìdájọ́ adé kó mọ̀ kúrò àbò láìkẹ́ wọ́n jẹ́ pé ewé àlọ́ ìdájọ́ bẹ́ẹ̀ yóò sọ àwọn náà bàbá mọ́tò rẹ bàbá bíi yá wọ́n ti dẹ́pẹ́ àtúntò ẹgbẹ́ wa kó sàtú lásán ó kà lóko náà máa àwọn oníṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ ha ṣùgbọ́n pé yẹn ó tọ́ ká wọ́n kàjá ewé ọdẹ ewé papọ̀. ọlọ́run kúrò wọn sọ́kùn fèrè sí ńlá wọn là tọ́tọ́ fèrè áwùdí òfìlè ẹ má balẹ̀ jẹ́ o lẹ́yìn ìgbà tí a ti ṣe àdúgbò yìí látàkọ́ sí àwọn ọlọ́pàá bá mú hàn ọ̀dá ní ẹ mẹ́jọ ó jẹ́ pé ìdílágbà wa ti pè é lẹ́kọ̀ọ́ àwọn bàbá àwọn bàbá sọ̀rọ̀ yìí pẹ̀lú ìjẹ̀ra yìí ajẹ́pọ̀ bàbá wọn bá pẹ̀lú àkú yẹn èèyàn gbọ́dọ̀ sọ́ra ọlọ́run bá kí ọ olówó kúra mọ́tò sẹ́ni kọ́ fi dàdúgbò lánàá òun ẹgbẹ́ bẹ́ẹ̀ káàkiri ìdàṣẹ́wó kiri láà àwọn ọlọ́run tọ́lọ́ bá ti dàrá fún ọ má fi ìdàrá rẹ balẹ̀ jẹ́ lórí ìdàrá rẹ má ti tẹ̀lé ìṣọ̀lọ́ ẹni tó rẹwà rísùkù mi lọ́wọ́ má fi ẹwà yẹ má fi balẹ̀ jẹ́ láti àpáwọ̀ tẹ̀lé ọ̀sẹ̀ mi gbogbo tọ́lọ́ bá fún rẹ̀ tó ti àánú ti kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọba wa kéèyàn má fi balẹ̀ jẹ́ ìtọ́lọ́ ọba tó wà bàtà ẹ má lo ìdẹ̀ra yìí láti máa ṣe ìjàpọ̀ ọlọ́kọ̀ọ́ba ní orílẹ̀ ayé ilé ní àyà sixty lọ́sọ̀rọ̀sọ̀ àbákọ́rọ́ bí akadúró lórí ẹ̀ báwọn ilé ìgbẹ́ ìfọ̀nà ọ̀rọ̀ fún wọn wọ́n léèrè omi ọlọ́run ọba àmì musa ó ti àdúrà ọlọ́run ọba lẹ́dàá wọn lóhùn àwọn àmújáde pẹ̀lú pé ó lẹ́tọ̀ọ́ tí wọ́n bá ká ẹni rẹ láàrin wa á béèrè fún sàdúrà nígbà náà kò sí nǹkan àrùn wọn lọ bá mi mú ta kó máa bẹ̀rẹ̀ lọ́wọ́ lórí o alùpùpù láti tó àwọn ẹgbẹ́ ọ̀pá adájọ́ sọ máa lọ sọ́nà náà alùpùpù náà bẹ̀rẹ̀ lọ́wọ́ lórí ètò nínú àdúrà náà ti bẹ̀rẹ̀ máa lé alùpùpù náà bá lọ sọ́nà lọ ẹ̀ẹ̀kan wọlé ó lò òṣìṣẹ́ ọlọ́wọ́ bá wà láwọn ti dé òṣòfè àmì ìtẹ́wọ́ ọ̀dẹ̀dẹ̀ ọlọ́wọ́ òjò sí rọ̀ ó àlámọ̀ ni ó ti padì kan àbí àlámọ̀ ni gbogbo ṣì òun bẹ̀ àwọn àkàbẹ̀rẹ̀ ní ayà yìí náà ẹ̀sẹ̀rì fọ́tò ọ̀lẹ́ ti bàbá صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم يا حي يا قيوم أصلح لنا عليك وذرية والعمل اللهم يا حي يا قيوم أصلح لنا عليك وذرية والعمل اللهم يا حي يا قيوم أصلح لنا ان وأمنا وعمل اللهم ربنا اصلح في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم أعطنا حكمة التي من وسيئة وقد كثيرا اللهم ربنا تقبل منا إنك أنت الله العليم وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين